وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف ولوم أبا أترأيك ولوم أتيك فأسوج ونبي محمد صلى الله عليه وآله وسلم وأرى النبي وصحابة النبي تبدل بنت وانت لنا النبي تفيد يجوب القيامة kọlọ́m kó fi kẹ́yì kó fi kárí gbogbo wọn náà gbogbo tí a ń gbọ́ra wa akẹ́ra wa kùlùkùlù wa salamu alaikun wa rahmatullahi wa barakatuh fatira sharhu usuli suna lil'imam abdullahi أو أبي عبد الله أحمد بن محمد بن حنبل عليه رحمة الله imamu ahmad tíra wọn tí ń jẹ́ ṣarhi usulu sunna òun náà ni a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí òun náà ni sheikh ni wal imam wal imanu bi shafa'ati nabiyyi sallallahu alaihi wasallam wa bi qaumin yakhrujun min an-nar بعدما احترقوا وصاروا فحما فيؤمر بهم إلى نهر على باب الجنة كما جاء في الأثر كيف شاء الله وكما شاء الله إنما هو الإيمان به والتصديق به الإمام أحمد عليه رحمة الله nínú àwọn nǹkan tó ń jẹ́ àwọn nǹkan ìpìnlẹ̀ nínú súnà nábi sallallahu alaihi wasallam tó ṣe pé a fi mọ̀ pé lágbájá yìí ẹni tí ó ń tẹ̀lé súnà nábi ni ara rẹ̀ òun náà ni kíyàn ó ní ìgbàgbọ́ bí sallallahu alaihi wasallam ń tàfi ma pé yàn jẹ́ ahìlùsúnnà kẹni yíò ahìlùsúnnà ni wọ́n ni kíyàn ní ìgbàgbọ́ bí ṣafáàtì nàbí sí ìpẹ̀tí annabi sallallahu alaihi wasallam tí ó ṣe ìsìpẹ̀ tí a ń ni pé tí ó bá di ní àrọ̀sọ́ ti qiyamah ní gbangba ọjọ́ gbíndé alkiyama lẹ́yìn ìgbà tí ọmọ ènìyàn bá kú tó bá di pé ọlọ́wọ́n bá wá kásẹ̀ ayé ńlẹ̀ ọlọ́wọ́n bá ọmọ ìgbà tí ó ń kálukú lò nínú sàárè fún ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbà tó bá wá wù ọlọ́wọ́n àtúnjí oníkálukú dìde ìgbédìde yìí òun náà ni a ń pè ní alqiyama òun náà ma ń pè ní yawmul akhir ọjọ́ kanyìn òun náà ni àwọn àyà Qur'an lóríṣiríṣi náà ni ń ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́ọ̀bá ní idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha yẹn ni pé lẹ́yìn ìgbà tó bá ti sin gbogbo omi ènìyàn tán ọlọ́run ní ìgbà tá bá mi ilẹ̀ títítítítítítì ilẹ̀ ọlọ́run ní tá bá mi wa akhrajatil ardu athqalaha tó kí gbogbo àwọn nǹkan tó wúwo àwọn nǹkan tó wà nínú rẹ̀ yìí ni pé gbogbo ọmọ èèyàn tó ti kú tí wọ́n ti rì mọ́lẹ̀ ilẹ̀ ọmọ wa tú wọn jáde ìyẹn ni pé ní ọjọ́ gbéǹdé alkiyama kọ́lọ̀ ọlọ́wọ́ bá sọ débi pé wà qala al-insanu ma laha ọmọ ènìyàn wọ́n mọ̀ wá bí ilẹ̀ pé kí ní ń ṣe ilẹ̀ yawma'idhin yasduru an-nasu ashtatan ipe ọlọ́run ọba rẹ̀ wọ́n tó ń sọ̀rọ̀ tọ́mì yẹn bá ti ń sọ̀rọ̀ pé kí ni kíyè kí ládé kí ládé tó ń kálukú ń tú jáde ilẹ̀ náà sì máa dáhùn lóhùn pé bí anna rabbaka awha laha rẹ̀ ń ló ní kí n so ìjọ yìí ọjọ́ tí ó lágbára ni ọjọ́ tí fìtínà pọ̀ ni torí pé ìjọ ìlọ́lọ́wọ́ fẹ́ ṣẹ́rí ẹ wá gba ẹ̀san iṣẹ́ yín ẹ wá ṣe ìṣirò iṣẹ́ yín iná ní Suratul Waqi'a ọ̀rọ̀ iná ọlọ́wọ́ wá tún rí fàásí fún wa níbẹ̀ ipe idha waqa'atil waqi'a laysa liwaqa'atiha kadhiba hafidatun rafidah khafidatun rafi'ah idha rujjatil ardu rajja wa bussatil فكانت آباء منبثة وكنتم أزواجا ثلاثة صيبي إذا وقعت الواقعة أنت بقول ثم كتم بنين سورة هي كيون كالقوانا قالوا لوا إتما القرآن بيا إتما تسيو يبني أبي إتما تسيو با إن بلومين يوتي فرا إكي àwọn àdúrà táwọn èèyàn máa ń ṣe káàkiri tí wọ́n lábàá yín ṣe ìsáwákà á ṣe ìsáwákà fún yín tí yíó rí pé àìgbọ́ in tí al-Qur'an ń sọ òun ló jẹ́ kí àwọn èèyàn máa gbà pé wá bá ń ṣe ìsáwákà torí tí ń bẹ nínú ìsáwákà kìí sí ọ̀rọ̀ tó rọrùn ọlọ́run bá ní idha laysa lawaqa'atiha kadhiba ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yẹn kìí máa ṣe irọ́ rárá o kò sí irọ́ ń bẹ hafidatun rafi'a ìṣẹ̀lẹ̀ yẹn yóò sọ àwọn kan dẹ ní ilẹ̀ rafi'a yóò sì gbá àwọn kan ga ọlọ́ni ìṣẹ̀lẹ̀ yẹn ni pé idha

nínú sàárè in ti suratul waqi'a ń sọnù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ayà lóríṣìíríṣìí bẹ́ẹ̀ náà ni al-qari'a mal-qari'a wa ma adraka mal-qari'a yawma yakunu an-nasu kal-farashil mabthuf olúwa ní ọjọ́ gbìndẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ma jáde láti inú lẹ́lẹ̀ kal-farashil mabthuf gẹ́gẹ́ bíi

kò ní ju gẹ́gẹ́ bí mil bí àdísà náà bí ṣe gbé wánú ipe qadru milin gẹ́gẹ́ bí mil sọ̀hábà <clears throat> tó gba àdísì wá <clears throat> tó ń sàlàyé bí ohun ó sì rí jọgbìn alkiyama ó ní mil tí annabi pè nínú èdè Lárúbáwá nǹkan méjì ni ma ń jẹ́ mil tó bá ní mil ìmọ̀ndà gẹ́gẹ́ bí mẹ́lì kan máìlì kan ọjọ́ra wọn pẹ̀lú èdè èbó máìlì kan wọ́n tó wá ní míìlì nítorí ń jẹ́ ọ̀pá ọ̀pá so káwá ní ọ̀kẹ́ ẹjẹ̀ tí ká mú ìtí ó jìnà ká ní máìlì kan ni òun wá fi súnmọ́ èèyàn ẹ́dìkí ń gbàmí tí òun bá mú dáadáa tí a bá lọ́rù north bí a Sudan so kí òun wá mú èèyàn mọ̀ pé kìí sí nǹkan tó rọrùn káàsì wá wòye millions àbí billions smile gan tó fi jìnà sí ilẹ̀ ní oòrùn ká tó wá ní wọ́n ní kó wà ní kan sùúrù eléyìí náà ni annabi sallallahu alaihi pé oòrùn yìí yóò lágbára fún ẹlòmíì débi pé àágùn ó bọ́ lára rẹ̀ àágùn yẹn bọ́ débi pé yóò yóò wọ́n pín bí kí yóò dúó sínú bí kójú rọ́ ní sí kí omi wá mú ìyàn dé kókó ẹsẹ̀ agùn yẹn ní ọ bọ́ lára èèyàn débẹ̀ ẹlòmí agùn ẹlòmí yóò bọ́ lára rẹ̀ débi pé anábi ní yóò dé eékún rẹ̀ anábi ní ẹlòmí yóò dé bí ìdajì ara rẹ̀ ẹlòmí ní anábi sọ̀lọ̀sọ́lá anábi yóò ti ẹ̀mú dẹnu tó pé yóò mọ̀ já lẹ́nu gan ni tí pé àágùn ó mú débi ẹnu rẹ̀ látẹsẹ̀ dẹnu yẹn ni pé ibi tí fìtínà yóò lágbára dé àdísì gbé wá pé ọpọlọ ẹlòmíì yóò máa ṣe bí ẹni pé yàn ń ọbẹ̀ ni ní wàhálà ọjọ́ yìí ṣùgbọ́n kálukú ṣe wà nínú wàhálà lóríṣìíríṣìí gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ń anú ọlọ́run ọba àti yẹni ìbínú ọlọ́run níjọ́ yìí ní ọjọ́ tí wàhálà ìbá wá pọ̀ ọlọ́run kan pa oníkálukú tì kò ní ṣe ìgbésẹ̀ kankan nkálukú sí wà nínú òrùn báyẹn náà gẹ́gẹ́ bí àdísà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe gbé wá wọ́n ní ọjọ́ yìí ìǹkankan tí wà ṣẹlẹ̀ ní pé àwọn ọmọ ènìyàn gbogbo decide pé ah ẹjẹ́ kálọ̀ lè bá àwọn tàà mọ̀ pé ọlọ́run bá fẹ́ràn kí wọ́n bá wa sọ fọ́lọ́run kó tí ẹ̀ jẹ́ ká in tó kàn kọ́kà mọ́ pàwá ti sí àyìn kó sì nǹkan tó bá kàn so gbà náà ni àwọn àrọ̀lẹ́ bá anábi Adam ẹn tó jẹ́ kí bàbá ńlá wa ẹn tọ́lọ̀ kọ́kọ́ dánú àwọn ènìyàn tábàlọ́lẹ́ bá pé ní lè déwájú ọlọ́run bákanáà atún lọ sọ́dọ̀ anábì Nuh alaihissalam òun ló tún ní ohun olè déwájú ọlọ́run a lọ sọ́dọ̀ anábì Ibrahim alaihissalam anábì Ibrahim nù ní ohun olè déwájú ọlọ́run ọba àwọn yóò tún dá lọ sọ́dọ̀ anábì Musa òun ní ilé déwájú ọlọ́run so ń kálukú ní ó sì ní àwọn excuses tí ó sọ tí ó sọ pé á ah, nǹkan báyìí á ah, mi nílé déwájú ọlọ́run so nígbẹ̀yìn náà ni gbogbo wa dá lọ annabi sallallahu alaihi wasallam annabi wa sọ pé ana laha annabi ni ma wá sọ fún wọn pé èmi gangan ni mo lè mo lẹ́tọ̀ sírú yìí èmi ni mo lè ṣe nǹkan tí ẹ̀ ń wáyìí yẹni pé yóò wà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba wà ní òkè àlà àrùsí rẹ̀ anábi sallallahu alaihi wasallam yóò wà forí kanlẹ̀ sábẹ́ àlà àrùsí fún ìgbà tó bá wu ọlọ́run ọba anábi ni ma wá ma yin ọlọ́run ìmọ̀ sí ẹ̀yìn fún kọ́dà anábi sọ pé bí kẹlmátin yul'imuni iyaha ọlọ́run náà ni ó kọmi láwọn nǹkan tí máa wíjọ ẹ̀ ń pè mígùn ọmọ nǹkan tí ń wí nìsìn tó bọ́ wá ọlọ́run pẹ̀lú àwọn gbólóhùn yìí lọ́lọ́run wá sọ fún pé gbé orí sókè irfa rasak ọya wasal tu'ta béèrè tó bá fẹ́ ìní ọlọ́run ṣetán láti fún ọ washfa tushaffa ọya mọ́ sí nílà nẹ́bí sallallahu alaihi wasallam ní ọwà sọ pé tọ́ ọlọ́run tí ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdájọ́ wọn eléyìí ni ìsìnkú àkọ́kọ́ tí pé anẹ́bí sallallahu alaihi wasallam tó ní ọlọ́run ọba yóò fi pọ̀hún yóò fi pọ̀hún lè wọ́n pè ní al-maqam al-mahmud so mùsùlùmí gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí kí ní yìí ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tí ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó múlẹ̀ ara nǹkan tí ẹ gbọ́dọ̀ gbàgbọ́ náà ni nǹkan tí a ń sọ yìí kí wọ́n gbà pé anábi sallallahu alaihi wasallam yóò sípẹ̀ wal imanu bi shafa'ati nabiyyi sallallahu alaihi wasallam wọ́n ní èyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ìsìpẹ̀ tí anábi sallallahu alaihi wasallam ó ṣe ní ọjọ́ gbìndẹ̀ alkiyama níbi láti rí mú wọ́n a máa tàn àwọn ọmọ wọn jẹ ẹni tó bá ṣe rí wọ́n mọ̀ tàn jẹ ike mọ́ wọ́rí ṣe wo kógún yíwà aljanna ṣe wo kógún yíwà aljanna kódà kan bẹ̀ oúntàn rẹ̀ jẹ́ oún tó bá ti ẹ̀kù pé òun ọ̀bá ní fi wà aljanna àà òun dì agbára ṣéwù agbára ṣéwù lòun ọba wà aljanna jọ ẹlòmí ni ṣéwù gbé òun kò yí ṣéwù nímú ṣe ó gbé ohun yóò fi hun bí ásà àwọn ọmọ kí wọ́n ṣe wọ́n sọ lápúpọ̀ ọjọ́ yìí yóò fi wá bí ásà tó bá fi wá bí ásà yóò rẹ̀ fún wá sínú àlìjẹ́nà gbogbo àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n pààrin lẹ́rìn náà lè ọmọ gbọ́ lẹ́nu wọn so ní pé ń jọ yìí kò sẹ́nì kan tí ó lè ní fẹ́nìkan kó lóhun ó sípa ẹnìkan ṣùgbóyẹ ni pé annabi sallallahu alaihi wasallam òun nìkan náà ló ní ìṣìpẹ̀ yìí ìṣìpẹ̀ yìí náà annabi sallallahu alaihi wasallam wà ṣe yíwa ní ọlọ́run máa ṣe ìdájọ́ oníkálukú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fún annabi sallallahu alaihi wasallam ní àǹfààní tó gbà pọ́lọ́wọ́ fún ní àǹfààní lò tó pé ọya mọ́sípẹ̀ kí ló fẹ́ ẹ́rìkìrú ẹniyẹn kò ní nílára kò ní nílára ìpín tá nábi sallallahu alaihi wasallam ní kí máa ṣe ní máa ṣe súnà nábi yìí náà ní tìrámá ní sì máa bá lọ a padà débẹ̀ torí pé kí ni sheikh ni wa bi qawmin atúgbọ̀dọ̀ nígbàgbọ́ ìpín ànábì yóò tún sípẹ́ tó bá sì wá ní yukhrajuna minan nar á mú wọn jáde kó nínú náà ba'da mahtaraqu lẹ́yìn gbà tán bá ti jóná wa saru fahman tí wọ́n ti jóná yányá tí wọ́n ti jóná bẹ́ẹ̀tán jóná yányá tó ti dúdú pẹ̀lú pé iná jó anábi sallallahu àwọn kan jáde tá bá ń sọ nípa ìsìnkú annabi sallallahu alaihi wasallam ó ní àwọn ìpín lóríṣiríṣi tí annabi sallallahu alaihi wasallam tí ó fi sípẹ̀ lára àwọn ìsìnkú tánàbí ó ṣe òun náà ní bẹnu àwọn mùsùlùmí kan tó ṣe pé ọ̀rọ̀ wọn jà sí náà jọ gbìdàl kí ni tí ó fà ó ní pé àwọn ènìyàn wọ́n ṣe ìwà ẹ̀ṣẹ̀ wọ́n hùwà ẹ̀ṣẹ̀ ohun sì túbá kan tó lọ bọ́lọ̀hun àwọn ẹ̀ṣẹ̀ láńlá wọ́n hùwà rẹ̀ tí wọ́n túbá kan tó lọ lé bọ́lọ̀hun so àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ yẹn kìí sí ẹ̀ṣẹ̀ tó yọ wọ́n kò nínú Islam kìí ṣe ẹbọ kìí ṣe kúfúrù ẹni bí kìí ṣe ẹbọ láńlá kìí ṣe kúfùrù láńlá bóyá rẹ̀ nìyẹn ó ma ń mutí tó yí mutí ìsì ma ń kírun bákanáà ó sì ní ìgbàgbọ́ kìí ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àmọ́ ma ń mutí ọtí ìlọ́wà mú fá ní mọ́tò fi gba ó sì kú bẹ́ẹ̀ yẹni pé ẹ̀rí pé kò ríbi túbá nù kò túbá yẹni pé kò jáwọ́ kò níbi tí ń ṣe àbí zina náà ní ń ṣe tó fi di pé ó kú sí ìrìsì náà kò túbá pọ́lọ́un mo túbá òye ṣe má àbí o lè ní ń já wọ́n sì kí mú wọ́n sì pàá sí di síbi olè tọ́lọjà náà irú ẹniyàn kò túbá tó fi pa ń sọ pé ń túbá ń túbá ń túbá yóò tún lọ ń túbá yóò tún lọ ń kò túbá tó fi di pé ìkúbá ẹ́rì pé olè jíjà zina ṣíṣe tí mọ́ka ẹgbẹ́ ní mọ́ka tíkẹta àti ọtí múmu gbogbo ẹ̀ ìyapa àṣẹ ọlọ́wọ́ba ni tọ́lọ́wọ́ba ọ̀fẹ́ tọ́lọ́wọ́ba bínú sí a máa kò tó ẹbọ náà ni ó fi pàtàkì kíyàn ma ṣe àlàyé tí ń jẹ ẹbọ fún àwọn èèyàn káwọn èèyàn dá ẹbọ mà torí pé ẹbọ òun làgbákò lánlá ọlọ́run sọ́nà alkùránì pé inna Allaha la yaghfiru an yushraka bihi imi e foríjì yẹn o tí a bè lè ṣẹbọ pẹ̀lú mi yẹni pé ọ ṣẹbọ yẹn èyàn wá kú síbẹ̀ lọ́ni ní foríjì yẹn láìláì àmọ́ wa yaghfiru ma duna dhalika liman yasha olúwa ní àmọ́sẹ́ rí ẹni yẹn ó irú ẹni tí mo dákọ ní ìsinmi ní ó ṣẹbọ kú ẹn ó jalè kú ó ṣe zìná tó fi kú kò túbá àbí ohun mutí tó fi kú irú ẹni yẹn tó bá wu ọlọ́yún ni a ah, ń tó bá fìyà tó bá wá tó àsìkò kan ọlọ́run padà yọ̀ǹda rẹ̀ torí pé kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹbọ ọlọ́run yìí fi orí rẹ̀ jiyàn náà ló fi pàtàkì tẹ́ bá rí onísúnnà àkọ́kọ́ tó kọ mọ́ kìlọ̀ fún àwọn èèyàn tó bá ti rí àǹfààní wá sí ẹbọ ẹbọ ẹbọ wọn kọ mọ́ ké fún yàn tẹ́ bá rí afá tó ṣe pé ó ráyè wá sí ó ráǹfààní àti máa ṣe wá sí kò tètè mú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àlàyé ẹbọ fáwọn èèyàn nílà Ànábì sallallahu alaihi wasallam náà kọ́ ṣe ẹwọ Ànábì sallallahu alaihi wasallam lu ọdún mẹ́wàá àwọn òtí bẹ̀rẹ̀ ẹ̀rùn ọdún mẹ́wàá ní ti ń jẹ́ Ànábì ìsìn ṣe wáàsí kò sí sírùn kò sáwẹ̀ kò sí àlọ hajj kò sí zakayiyọ ọdún mẹ́wàá tó jẹ́ àfá oníwàásí tó ní ọ̀kọ́ jẹ́ kó yí àwọn èèyàn tọ́ àwọn tí wọ́n bá wá nírú àwọn iṣẹ́ tí mọ́ kà tó jẹ́ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ àtàwọn iṣẹ́ mi ìbóyẹ̀ ń gba rìbá ń jẹ rìbá òun náà iṣẹ́ ẹ̀ṣẹ̀ náà ni tó kò jáwọ́ tó fi dípó kú gbogboro àwọn yẹn tí Ọlọ́run bá wá sọ ah, ni iná ló fi lé àfikẹ́yàn jẹ́ kí n ti ń jẹ́ ẹbọ kó yí àwọn èèyàn ẹbọ lè púpọ̀ jù ó sì dùn sí ẹbọ ó dùn sí àmọ́ ìjìyà rẹ̀ lè ó sì dùn sí ẹwọ́n tó fẹ́ ṣe zìnà nìsí yóò ṣe wàhálà ẹni tó fẹ́ ṣe zìnà yóò ṣe wàhálà yóò náwó yóò ṣe ogbé ẹ̀ kọ́dà àwọn tó lè náà tó gbàtọ́ kan lọ ní tẹ́nìkan sọ pé òkàṣọ́ wá rà àbúkà àtajà wọ́n náà sì lọ lè rà wọ́n náà sì rò kàṣọ́ ó sì fi sọ pé sọ́nì pé o gbogbo aburú tí wà sí mi tí kìí kó bá ti wà lọ́wọ́ mi kọ̀sá aburú kankan tí ó sì mi so ẹbọ ní pẹ̀lú Ọlọ́run ni aburú òfìsèyàn so tí a rí pé ẹwù ẹwù ẹwù bó ṣe fẹ́lẹ́ tó tí a bá sì kú sí rẹ̀ báwọn èèyàn dáràn gbére èèyàn dáràn gbére nù so irú ẹni yẹn lọ́lọ́ ní ìní fèríjìn láíláí torí pé kíni o ti set partnership pẹ̀lú Ọlọ́run ọba nù o ti lọ lè mú agbára Ọlọ́run o ti gbé fún kankan so o ti gbé fún òka ẹlòmí òka kan tí ẹ o ní ẹni tó so kọ́lé ìwo ọwọ́ ẹlòmíì tíra ní tí ẹ̀ ó ti ní yóò dé mọ́ra yóò so mọ́dí yóò so kọ́pá yóò dé mọ́nu mọ́tò rẹ̀ tó tẹ́bá wọ́n tẹ́gí ẹ̀rẹ́ ẹlòmíì yóò dé mọ́ ẹlòmíì ìsọ́kọ̀ tí ẹ̀ ìtajà ní ọlọ́ni mọ́ sáré sì kí fún yàn ọlọ́run ló lè ní kọ́ ta so ẹlòmíì ìtajà ní tí ẹ̀ yóò mọ̀ wọn sílẹ̀ lẹ̀ bóòsẹ́ wọn pẹ̀ àfàyẹ wọn kí ní ìrà níta àbíkí mọ́ a bí lè kú sí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so ẹlòmí tí ẹ̀ òun náà ní pé káyé mọ́mú mi gbogbo oríṣiríṣi wọn ọba kìínu ìyọnu ayé iníkankìníkan gbogbo oríṣiríṣiríṣi hun tíru ẹniyàn tó bá kú sérí rẹ̀ ó dáràn ó dáràn ẹlòmí fọ́tò ní tí ẹ̀ náà níbi sẹ́wọ́ pẹ̀lú ọlọ́run fọ́tò àwọn àfáà ọkànlẹ̀mọ́lé náà ní pé fọ́tò ìbá ń bẹ́lé aburúkù ní wọlé orí ní ọmọ wọlé bàbá kìíní ọmọ kóre wá bọ́ ni so irú èyí ẹbọ sí ní pẹ̀lú Ọlọ́run tẹ́ owó ṣe rọrùn tó so náà ni pé ní ọjọ́ ìgbìndì alkiyama Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò tún fún ànábì ní yọ̀ǹda ipé kó sípẹ̀ àwọn tí wọ́n bá ti wọná kọ́dà iná yẹn kìí sí pé wọ́n ti sọlọ́wọ́n á ní wà nábì àwọn ẹni wọ̀nyí anábí ó tó ní ọlọ́run bá mi ṣìpẹ̀ jẹ́ fún mi kí n ṣìpẹ̀ wọn so anábí ó kọ àwọn kakó nínú nínú ara ìṣìpẹ̀ tánábí ó ṣe náà ni bákanáà ara ìṣìpẹ̀ tánábí sallallahu alaihi wasallam ó tó ṣe anábí ó tó ṣìpẹ̀ pé àwọn darajati duniya wọ́n lower lower position wọ́n wà yẹni pé wa ni anábí ó ní bá mi fi wọ́n sí aljanna tuntun áì jù báyìí lọ ọlọ́run ni mo tún yọ̀nda ayé wọn náà fún annabi sallallahu alaihi wasallam so àwọn nǹkan yìí lè mẹ́fì máa wó pé á ah, ọlọ́run ọba ọba àánú rẹ̀ yí mọ́ pọ̀ ṣe rí ẹni tó bá lọlé kángun tọ́lọlé wọ iná tọ́lọlé wọ iná à ah, ń tọ̀hún ó ṣe lójú rẹ̀ ni torí pé ọlọ́run ọba subhanahu ike wasa kulla shay'in rahmatan wa ilma olúwa ní ìmọ̀ mi ẹni ayẹyẹni wasa kulla shay'in rahmatan yẹni pé ìkẹ́ àánú ọlọ́run àánú ọlọ́run bá fẹ́ ọkàrí gbogbo nǹkan tẹni ọlọ́run láàánú wa ọlọ́run láàánú àwọn èèyàn kò fẹ́ kọ́rọ̀ wa kọ́ kangun wallahu yad'u ila daris salam ọlọ́run ni mo ń pè yín sí ilé ya ẹwàljanna ẹwàljanna ẹwàljanna ọlọ́ ní musa ń pè ní mọ́rún òjíṣẹ́ sí yí mọ́ lànà tí ọ̀nà tẹ́gbà tẹ́fì wọ́bẹ̀ mọ́ lá fún yí so afẹ́ tó bá ní pé wọn lọ́dé pé á ẹ̀mí ọlọ́ ara pọ́lọ̀ tó sànú náà ní gbogbo orú pé àmọ́ ráwọn kọ̀ọ̀kan bó ṣe léwu kí àwọn òkúrọ̀ wá sí ó pọ̀ láyé tó ẹ̀sì mọ́ ráwọn kọ̀ọ̀kan tó mọ̀ sàlàyé pé so yìí gbọ́ kò sí afẹ́ tí ò bá gbọ́ ló excuse lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àmọ́ ọgbọ́ wọ́n ń wí lé rédíò wọ́n ń wí ní tẹlifíṣàn wọ́n náà gbọ́ pé àwọn kan bẹ tí wọ́n takò wá wọ́n takò àwọn bàbá wa ẹ̀ẹ́ wọ́n náà ti gbọ́ ní jẹba wọn so ní pé gbogbo àwọn kan yìí lè fi ní excuse lọ́dọ̀ Ọlọ́run Ọba ìfìní ní excuse ẹlòmí lè ní mẹ́ ọ̀sẹ̀sìn Tòkunbọ̀ orí òun lo mọ́tò Tòkunbọ̀ àmọ́ òní sẹ́sìn Tòkunbọ̀ àbí tí ẹ̀sìn tán lọ kọ́lá ẹ̀sìn tẹ́tẹ́tẹ́ tábùjáde tẹ́lọ lè wọ́n rún tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ gbédé nìsìn à ẹ̀sìn tán wọ́n sọ wọ́n pé ohun rẹ̀ nú tíra bàbá yín tí ni àbọ́n kàsìkà wọn ò ló ní so sẹ́sìn tó kún bọ̀nú so òun náà ni pé gbogbo nǹkan pàtàkì jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ̀ èèyàn mọ̀ sàbòsí fúnra wọn bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ ọ̀rọ̀ ayé ẹ̀sìn kí ní sàbòsí fúnra wọn bó ṣe lè kọ́ mọ́ bẹ́ẹ̀ báyé bá ṣe ń gbélé làwọn ó sì mọ̀ tẹ̀lé pèsè tó tẹ́lẹ̀ tó tún yá nì sí ní ó ti yá náà ni àwọn tó apọ́rọ̀ ẹ̀sìn pé à ń tẹ̀ ń ṣe yìí kọmọ̀ mú ẹwọ lápèjúwe ẹwọ rú irú àsìkò yìí ni ó lè wà rú bí wọ́n wasallam nǹkan tó sọ láṣẹ fún wa òun náà ní pé tó bá dijọ́ kẹwàá kí wọ́n ní à ń dáná ẹmọ fáwìyàn ló ń jẹjẹ ẹfẹ́ sàárà sí ọjọ́ ohun irú eléyìí kò lẹ́sẹ̀ lẹ̀ àwọn bàbá táwọn mọ́ tọpá àwọn rí àwọn rí pé ayin bẹnu tíra mẹnu tíra tíra tí ò lẹ́sẹ̀ lẹ̀ àwọn tíra tí pé àwọn àdísì ọ̀rọ̀ bẹ́ẹ̀ kan lọ léwo tàn gan ìtàn Islam lẹ́yìn gbàtí Ànábì sallallahu alaihi wasallam lọ tán àwọn tí wọ́n dálẹ̀ ọ̀rọ̀ wọn kílẹ̀ ń

irú eléyìí kọba mú àwọn kan bẹ àwọn tó yọlẹ́gbẹ́ kan àwọn jẹ́ ṣíà àwọn ní ìjọ yìí àwọn tí ẹ̀mọ́ bí sunkún tàwọn ni àwọn mọ̀ fi banú jẹ́ ni aṣọ dúdú làwọn ọwọ́ níjọ́ ẹn tó bá ní satellite tó wà náà lè ń wo ìránù bí ò ní báyìí wọ́n mọ̀ sára wọn ládàá tẹ́jẹ́ ọmọ ìyọ lára wọn ni wọ́n ni ọjọ́ bànújẹ́ ni àwọn ti ti Nàìjíríà yìí làwọn ya ojo wọn ò lè sára wọn ládàá sí bẹ́ẹ̀ sí ma ń jọra wọn ni ó yẹ kẹ́sìn ọjọ́ra wọn ni náà ó yẹ kí ẹ̀sìn kó ṣe dédé ara wọn ni ẹwọ́n tẹ bá gbọ́ alùsúnà kan tí bá ń wí ní Saudi lẹ́gbọ́ ní ọmọ wí lọ́rin ní ọmọ wí ní Sudan ní ọmọ wí ní Misoro ní ọmọ wí tó bá já alùsúnà kankaná the same operation ni so a máa ń ṣe ayé ọ̀tọ̀ ní ti Iran ọ̀tọ̀ ní tán ṣe ní Zaria ọ̀tọ̀ kama hó kí bí ti àwọn so òun ni pé mi tí mo ti lọ òun ni pé àwọn nǹkan tó ń jẹ́ nǹkan ẹbọ tó bá ti ń pà kí ìsíwá sí pélé iná ẹbọ mọ̀ ní kí ọmọ sápò mẹ́ o so torí pé irú yẹn kò sẹ́nì kankan tí ó gbáyàn kalẹ̀ ẹjọ́ yìí àwọn tí wọ́n bá jẹ́ kán bá ṣẹlọ́run nínú àwọn ìṣẹ̀ tí mo kalẹ̀ kan ó ń ṣe zina ó ń jalè ó ń bákanáà ó ń ṣe kíni ń ṣe ń lu jìbìtì gbogbo àwọn kẹba yẹn tó pé ìsàn gbogbo ìmọ̀ sábò sí fáwọn èèyàn but kò já tó fi kókú ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó bá wu ọlọ́run ó lè jẹ́ ní ìyà tó bá wu ọlọ́run ọba ó lè ní mọ̀ yọ̀ǹda rẹ̀ látara pé kíni pé ó tí ẹ̀ ní ọgbọ́dọ̀ fi sàfójúdí tó tí a bá ń wọ pé ìmọ̀ bẹ́ẹ̀sẹ̀ yìí sọ ìkúsẹ́bọ́ so yóò tó súnyà débi nǹkan mi ó lè súnyà débi kèfèrí gan ó lè padà súnyà débi pé yán wà fẹ́ legalize aburú tó yàn ṣeun istihlal yán fẹ́ sọ pé bí ẹni pé yóò fẹ́ dẹ̀tọ́ pé kùsíyànkẹ́ yẹlé máa ṣe sínájọ́ kùsíyànkẹ́ yẹlé máa jalè tọ́ tí ó wá gbìyàn dé mọ́yàn lọ́wọ́ so náà ni ẹgbọ́rọ̀ wà very careful so irú àwọn nǹkan yìí anábì sallallahu alaihi wasallam fáwọn tán bá wà nílùú àwọn ìṣesí yẹn anábì ó sípẹ̀ wọn bákan náà àwọn tán bá wà ní ipò tí ó lọlẹ̀ anábì ó sọ fáwọn ọlọ́run pé àwọn eléyìí tún bá mi fi kún sallallahu alaihi wasallam onífà yu'maru bihim àwọn tí wọ́n bá ti wọ́n wà ní kan mú wọn wá tán bá kọ́ wọn jáde láti inú náà ila naharin wọ́n wà kí wọ́n bọnú odò kan odò yẹn ala babil jannati ó wà ní ojú ọ̀nà alìjanna kama jaa fil athar gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe wá látinú hadith annabi sallallahu alaihi wasallam ike àwọn kan bẹ tó ṣe pé wọ́n ṣe lọ́run wọ́n sì wọnú náà ọlọ́run iná yọ wà jó wọn dìgbà tó bá wù ọlọ́run ọba tó bá wù ọlọ́run wà ní kí wọ́n fi wọ́n kalẹ̀ àbí kó ṣe pé ìṣìkà nẹ́bí sallallahu alaihi wasallam náà ni ó kó wọn jáde àbí kó jẹ pé àwọn màláíkà gan láàánú wọn special fún irú ìsìpẹ̀ bíbẹ̀rẹ̀ ìdájọ́ anábì ló special fún ṣùgbákaná ìsìpẹ́ ẹ̀yìn ìsìpẹ́ tí wọ́n fi kún ipò àwọn tí ó bá ti wà lálìjánnà anábì nìkan ló special fún bákaná ìsìpẹ́ Abi Talib Abi Talib ìsìpẹ́ táà ń sọ ni pé anábì sọ̀sọ́lá mú ní pé nínú ìsàlẹ̀ nínú darakal ìsàlẹ̀ náà ni ó wà anábí wa bẹ̀lọ́n pé kí wọ́n mú wá síbi òkè náà so yẹn ni pé kí ìyá rẹ̀ wọ́n wà mú wá sí ila duhda'i minan nar a'maqin nar náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nú jìndújìndú náà wọ́n wà ní kan gbé wá sí òkè so tóun ti bẹ́ẹ̀ náà inú náà ni ó wà anábí sallallahu alaihi wasallam òun náà ló ní ìsìpẹ̀ yìí so lẹ́yìn náà wà tún di pé ọlọ́run wá ṣèdájọ́ tán tó tún di pé wọ́n tún sí àlìjánnà anábí náà ni òun náà ni ó tún bẹ sílẹ̀kùn àlìjẹ́nà jẹ́ káwọn èèyàn wọlé kò sẹ́nìkan tó lẹ́tọ̀ sílẹ̀ yìí àmọ́ níbi ìsìnpẹ́ àwọn tí wọ́n ti wọná tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n jáde kó ń bẹ́ àwọn ànábí ọlọ́run yòókù àwọn náà wà ń bẹ́ àwọn òṣèrú ìsìnpẹ́ yẹn ṣùgbákaná àwọn tó bá tún jẹ́ ẹni tí ni ọ́ so àwọn náà tún sípẹ̀ fún àwọn kan náà àwọn sípẹ̀ fún àwọn kan tó pàwọn ó kún jáde kò nínú iná so gbúrú nǹkan yìí náà ni mùsùlùmí ló gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí kí ní a fi sọ pé èyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí torí pé lẹ́yìn gbàtí anábì sallallahu alaihi wasallam lọ tán àwọn èyàn gbàdà dá oríṣiríṣiríṣi kalẹ̀ tó wá di pé àwọn kan jáde wọ́n ń gbà pé kò sí ìsìpẹ̀ kankan àwọn gbà pé ẹni tó wá ti wọ́n náà wọ́n ti wọ́n gbére nù àwọn khawarij bẹ́rẹ̀ láwọn mu'tazila kódà àwọn khawarij ìdájọ́ tó máa ń fún ẹni tí ń bá ń ṣe irú zina tí mo wíhùn àbí ń jalè àbí ń parọ́ àbí ń lu jìbìtì àbí ń mutí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ láńláńláńlá báyìí nílé ayé àwọn ẹlẹ́ni tí bá ń ṣe irú rẹ̀ kìí ṣe mùsùlùmí kèfèrí ni àwọn khawarij ni àwọn Mu'tazila àwọn ní àwọn ò lè pè ń kèfèrí àwọn òsìlè sọ pé mùsùlùmí ni irú ẹni yẹn ó wà ní manzilatun bainal manzilatayn yẹn ni pé ó wà láàrin ipò kan láàrin ipò méjì àwọn ò lè sọ pọ́ ma aljanna ni àwọn ò lè sọ pọ́ ma náà ni ó wà ẹniyẹ kèfèrí ní láyé lẹ́yìn náà tó bá wá kú ẹniyẹ yóò ma tún jẹ́ kèfèrí náà yóò wọ ọwọ́ náà yóò gbèrè sínú náà ni tọ́rọ sẹlọ́un àwọn Mu'tazila àwọn nílé ayé àwọn ní kìí ṣe kèfèrí kìí ṣe mùsùlùmí àwọn tó bá di ọgbìn alkiyama ni kò sí pẹ̀ fún wọn ni kò sí ọlọ́run nígbà ìpẹ̀rẹ̀ pé kò

wọ́n sọ pé pòkí rẹ̀ ni yìí pòkí yẹn ni pé ẹlẹ́ṣẹ̀ ni fásíkì ni pòkí yẹn pé kìí ṣe gidi wọ́n ni pòkí ni pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí ń ṣe pẹ̀lú ọtí tí mú yìí àmá gbà tí pé kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run bi imani mùmìnì ni pẹ̀lú pé ó nígbàgbọ́ àmá fásikún bí kíni bí amẹ́lì pẹ̀lú àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí ń ṣe pòkí ni alùsùn náà gbà kúrú ẹniyàn tó bá wá kú ìdájọ́ rẹ̀ ní mọ́sọ́lẹ̀ kàwọn ẹnikẹ́ wọ́n ni nínú tó bá wu ọlọ́run kọ́rọ̀ olè wọ́n mú wọ́n sì sún wọ́n pa àbábẹ̀ lérí wọ́n pa ọ̀rẹ́ tó pààyàn wọ́n pa alùsùn náà tó kírun sílá ni pé wọ́n tọrọ àforíjì fún sọ́n tó ṣe zìnà nìsín ó sì kú sí alùsùnà gbé wọ́n sí wẹ́ wọ́n sì kírùn sílá so torí pé kí ni wọ́n gbà pé mùsùlùmí ni pẹ̀lú pé ó jẹ́ olùgbàgbọ́ àmọ́ olùṣẹ̀ Ọlọ́run ni pẹ̀lú ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá wu Ọlọ́run ó lè foríjì tó bá wu Ọlọ́run ó lè fìyà jẹ àmọ́ ìfìyàjẹ tí ó fi jẹun náà pẹ̀lú pé ìgbàgbọ́ rẹ̀ bá sì wà nẹni pé tàwíìdì wà kò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba ni ní tó ń jẹ́ ìgbàgbọ́ ẹni tó ń jẹ́ ahlus-sunnah wal so èyàn gbọ́dọ̀ gba ìgbàgbọ́ ìṣìpẹ̀yẹ èyàn gbọ́dọ̀ gbàgbọ́ torí pé ayà al-Qur'an ó ṣàlàyé rẹ̀ ní àwọn oríṣiríṣiríṣiríṣi ayé lọ́lọ́n ti sọ̀rọ̀ pé àá ìsìpẹ́ ń bẹ kà pé Allahu la ilaha illa huwal hayyul qayyum لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه الله باني من ذا الذي يشفع كساني كانتيو لسيبه عنده لدو الله إلا بإذنه أبي قولوا يوندا قولوا يوندا كويا يوندا أمي كويتا النبي صلى الله عليه وسلم أريكا في سبيل كنا títà nẹ́bí gan bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ sí pẹ̀lọ́dọ̀ ọlọ́run ànẹ́bí ó forí kalẹ̀ fọ́lọ́run yóò wà ní ọlọ́run yóò wà bọ́lóhun wá yìn ọlọ́run ọlọ́run ẹ̀sọ̀ ayọ̀ǹda ìkọ̀yà náà ni ọlọ́run bá ń sọ mẹ́ ó túmọ̀ sí pé ìsìpẹ́ ń bẹ ẹni tó so bákanáà ìyíònú inú suratul anbiya aya 28 ọlọ́wọ́ bá ní wala yashfa'una illa liman irtada ọlọ́wọ́ ni ẹni kankan ò lè sípẹ̀ àfẹnitémi ọlọ́wọ́ bá bá yọ́nú sí tó yá sípẹ̀ so ẹni tọ́lọ́wọ́ ayọ́nú sí pé sípẹ̀ pé yóò gba pé lágbájá sọ fẹ́ sípẹ̀ rẹ̀ ní mọ́gbàkọ́ yọ̀ndá bá gbọ́ gbọ́dọ̀ ní ẹbọ nínú ẹrù rẹ̀ ẹbọ wọn gbọdọ̀ bá nínú ẹrù rẹ̀ níwájú Ọlọ́run Ọba ẹni tó bá ti bá ẹbọ nínú ẹrù rẹ̀ kí wọ́n gbàgbé pé kò qualify fún ìsìpẹ̀ so òun ni pé Ọlọ́run bá ń sọ Suratul Najm oni wa kam min malakin fi samawati wa la tughni shafa'atuhum àwọn màláíkà tó ṣe pé wọ́n bẹ ní sánmà tó bá di ọjọ́ gbìyànjẹ́ kìyàmà tó pé wọn ò ní rí ìpẹ́ wọn kún ò lè rí pẹ̀sí illa min ba'di an ya'dana Allah àfilẹ́yìngbà tí ọlọ́run bá bá yọ̀ǹda liman yasha fẹ́n tó kí ni tọ́nà bí yọnú sí je pé ẹniyàn gbọdọ̀ jẹ́ ẹni tí kò ṣẹbọ pẹ̀lú Ọba tí kò ní ẹbọ náà ni ojúṣe wa náà ni káàlù lè mọ gbogbo àwọn nǹkan tí ń jẹ́bọ kí ọba lè jìnà sí àmọ́ gbogbo ni àwọn àkídà ayé ń tí ni kan gbúrú ilé kìí ṣe tí yẹn lè bá já sọ́rọ̀ ọlọ́run àbí ẹlòmí òtẹ̀wà ní mi ò lọ́bí ọdọ̀ àwọn ayé àwọn àfáàlè mi gbàgbọ́ tèmi àwọn àfáàná lè tún tèyàn sí tó bèèlè nígbà pàbà kan lè tún ti ẹsẹ ẹbọ ní o pẹ̀lú ọlọ́run ọba àfáàgùn lè tún tara rẹ̀ so náà ni kí gbogbo àwọn nǹkan yìí lọ́gbọ́dọ̀ yéèyàn o ní dìgbẹ́rẹ́

ọlọ́run sí lẹ́nìkẹ́ kan ọmọ kẹtẹ́ ìmọ̀ ọlọ́run ọba ṣe ẹnìkẹ́ kan ma kul la ya'lamul ghayba ma fis samawati wal ardi illa Allah olúwa ní tí mẹ́rin sánmà tí mẹ́rin ẹ̀lẹ̀ kò sí ń tọ̀hún gbogbo ẹni tí mẹ́rin sánmà tí mẹ́rin ẹ̀lẹ̀ wọ́n mọ́ kọ̀kọ̀ wọ́n mọ́ tó pamọ́ tí mi ọlọ́run fẹ́ ṣe sọ ní tí bá ń dáòtù ẹ̀ wàláhì ó kó sínú wàhálà alẹ́nìkan wá jáde ní sọ wọ́n sọ fún ọ pé ṣe bí rẹ̀ sí lọ jẹ láàárọ̀ yìí bá ní rẹ̀sì ní ẹ̀fẹ́ ìjà ẹja gbígbẹ ló fi jẹ láàárọ̀ yìí àbí wọ́n náà sì rí pé ìrẹsì tó já gbá lọ jẹ lọ́kàn wọ́n ti jọ múlẹ̀ alìjẹ̀nú yẹn dẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ nígbàtí wọ́n fi jẹun ní wàá sòwò fún un so n tó bá ìsẹ́ bá alìjẹ̀nú múlẹ̀ kìí ṣe mùsùlùmí tó yọ́n sí papọ̀ kìí ṣe mùsùlùmí tó wọn àtàlìjẹ̀nú tó ń ṣe wọ́n ṣe mùsùlùmí ayà kùránì clear rẹ̀ <laughs> abákiri yọ́ sọ fún ọba ìgbogbo tó ṣe náà ni ọmọ sọ fún ọ alìjẹnú ni àpẹẹdìbáìsì ń serú yẹn kìí ṣe mùsùlùmí kìí ṣe mùsùlùmí tó yà nẹ́bí sallallahu alaihi wasallam gan ó dájú pé ó tó bẹ̀ kó nípa fún àyẹjọ́ ànẹ́bì lọ ó tó bẹ̀ kó nípa àwọn iléjọ́ ànẹ́bì lọ ànẹ́bì ní ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ tí ó ṣẹlẹ̀ sí mi lọ́la sòrò náà ni pé apá yẹn ti kú lápá ó ti di babaláwo ó ti di babolóòsà so ó kàn ń gbé ìjáfà nǹkan fi hàn sí yìí ni so ní pé gbogbo àwọn nǹkan yìí náà lọ gbọdọ̀ yíyàn lè fi nílọ lè bọ́ sínú wàhálà níjọ́gbìn kí ló bá wọn débẹ̀ àwọn ni kí wọ́n lọ lè wo àwọn ayẹ Qur'an nìkan wọ́n sì dàgbọ́yé wọ́n sì fi sọpọ́tì fẹ́nu wọn ayà tó ṣe pé ọ̀rọ̀ àwọn kèfèrí náà ní ń sọ ẹni tó ṣe kèfèrí tó kú sí rẹ̀ ayà yẹn ní ń sọ àwọn àgbélé orí mùsùlùmí tó jẹ ẹlẹ́ṣẹ̀ lára àwọn ayà yẹn ni kí wọ́n ní fama tanfa'uhum shafa'atu shafi'in wọ́n ni ọlọ́run ní kò lè ṣe wọ́n láǹfàní ìsìpẹ̀ kankan so bẹ́ẹ̀ sì ni àwọn kèfèrí náà ni ọlọ́run bá ń sọ níjọ́un so bákan náà níbòmí ọlọ́run tó ní pé min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khullatun wala shafa'a wọ́n ti lọ lè máa ọjọ́ tó ṣe pé kò ní sí kátàkárà wala khulla kò ní sí pé lápájá ni ọ̀rẹ́ mi wala shafa'a kò ní sí ìsìpẹ̀ àwọn olólọ́wọ́n bá ń bá wí fún àwọn kèfèrí ni wọ́n wá ní àwọn àyà yìí iná ni wọ́n wá gbàgbé àyà kejì wọ́n gbàgbé rẹ̀ wọ́n ni àwọn òyìn wọn so bí tí

tó tẹ̀fà nàbí sàṣánà tánàbí ìyàrí fún mọ́ lọ́wọ́ ń kọ́ òun so kí ló yẹ́kẹ́ ṣe ó yẹ́kẹ́ pa méjèèjì papọ̀ kí wá wò pé kí ni ẹ̀kọ́ ànẹ́bí sàṣánà lérí nǹkan yìí ìṣesí wo lànẹ́bí gbóhùn làwọn sọ abá sí mọ́ fi kíra wọn bú lànẹ́bí ṣe láti kíra wa ǹjẹ́ ànẹ́bí ìgbà ah, Umaru kúnlẹ̀ nàbí ó sì fi ànàbí so àbí kan ní wà báraka umaru sí bí umaru ó báraka náà sáà ní ó sá ó kúlẹ̀ ní jẹba àwọn àfẹ́ gbọ́ pé bóyá ó kúlẹ̀ bá nẹ́gbà àbí kò kúlẹ̀ ó sá ti kúlẹ̀ ẹ́ ó ti sánà nù so ọ̀rọ̀ yẹn wádà igẹ́ bí ẹni pé kí wọ́n sọ fún yàn pé mọ́sọ̀rọ̀ lérí irun o kí wọ́n ní kí mọ́sọ̀rọ̀ sáà bí sọ̀rọ̀ ni kí wọ́n ní ọ̀rọ̀ owó kan ní ẹ̀rì anẹ́bí jọ́kan ní mọ́sọ̀rọ̀ yíba ẹwọ́n ní a mọ́sọ̀rọ̀ lérí irun mọ́ tìrún yẹn ti yàtọ̀ àbíkálù yọmọ ní ẹ tí ń jọ tí ó mọ̀rù tó baraka sí ń kí ànẹ́bì sallallahu alaihi wasallam kí ni àníta bá fẹ́ kíyàn lànẹ́bì ní àgbọ́dọ̀ tẹ̀ fún ẹnì kankan ṣùgbọ́rọ̀ yẹn ṣe rí náà nìyẹn ipé èyàn pa méjèèjì papọ̀ mí tí ànẹ́bì bá ti yọ pé ẹmọ́ ṣe so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ní pé mùsùlùmí ọgbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ìgbéǹde bákan náà lára tí ó ṣẹlẹ̀ ó ní ṣàfáà ìsìpẹ̀ ní ọjọ́ gbìndàl kìyàmà ní àwọn ayé oríṣiríṣi tí Ọlọ́run bá ti sọ̀rọ̀ nípa ìsìpẹ̀ tí yóò ṣẹlẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí àsìgbèrò tako ṣùgbákaná ọ̀yẹ́wọ́ gbọ́dọ̀ a máa jẹ́ kí nǹkan yẹn ìgbàgbọ́ ipé ìsìpẹ̀ ń bẹun kọmọ wá sallallahu alaihi yóò fi àwọn náà sínú àwọn táwọn ó kù sínú ìṣìpẹ̀ rẹ̀ so abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kò ṣe wálẹ̀ tí yóò mọ̀ nǹkan tí ó wá ṣe nílé ayé torí pé ẹ̀sìn náà ni tọ́lọ̀n ní káwá ṣe kọ́lọ̀n kí ó sì gba gbogbo àwọn ìbádà tí a bá ń ṣe Wa alaikum assalam. Naam, ìtún abẹ́rù ni pé ẹni tí Mùsùlùmí tó máa ń mutí, ta sì mọ̀ pé inú ọ̀rọ̀ tánàbí sọ ní pé tó bá mutí Ọlọ́run nígbà ẹ̀rùn rẹ̀ fún ogójì ọjọ́. Àmọ́ bó ṣe mú kan lónìí, ogójì ọjọ́ etí pé ó tó fi mí lè lọ́la, ó tó fi mí lè lọ́tọ̀ọ̀la, ní sàmọ́ mọ̀ tí yẹn, ẹ̀rí pé ogójì ọjọ́ ti wá pọ̀. So, Sumi mi pé ṣírò si yẹn sí mùsùlùmí láwápò ní so ṣe rí kíní kan bẹ tó gbọdọ̀ yé wa nínú ẹni manhaji al-sunnah wal jama'a sabari bóyá hadith àbí ayà al-Qur'an tó ń sọ pé ìjìyà báyìí náà ní ṣẹlẹ̀ ní bẹ fún nǹkan báyìí hadith anábì ló gbé wá pé ìjìyà báyìí ní bẹ fún nǹkan báyìí wọ́n máa ń pè nusus al-wa'id nusus alwa'id yẹni pé àwọn ẹ̀rí tó wá tí ìlérí ìyà ọlọ́run ọba wà ń bẹ̀ àwọn fásúnà wá ní amiruha kama jaat yẹni pé ẹtúmọ̀ ẹtúmọ̀ rẹ̀ bó bá ṣe wà nínú àdísì náà ni ẹtú bó bá ṣe wà nínú ayà al-Qur'ani náà ni bàtà nàbí ni ọlọ́run nígbàrún rẹ̀ fógójì so kò wá sí tọ́kàn yí

tí ń jẹ́ ìsìkọ́sò tù lọ́dọ̀ rẹ ọ́ sọ bí tí ànábì ti sọ àbí sọ àbà kan lọ bá sọ bẹ́ẹ̀ fún ọ so náà ni pé wọ̀nùsúsùn wà ìd yẹni tùmọ́r kàmàjà bó bá ṣe wá náà lè ó sì túmọ̀ rẹ̀ kí wọ́n fi in ti ń jẹ́ òdodo rẹ̀ àríbòlúṣẹ́ pàápàá

ẹ̀tọ́ bá lè yẹ nǹkan wò pé kíní ìmọ̀ bẹ́ẹ̀ lọ́bì kaní àbí mẹ́sí kíní kaní bá mi wò sódà bí ọ̀dá sínsí àbí mọ́ṣe so kọ́ wá kú sáàrin ìgbàun kí wọ́n ni a ah, sáàsì wọ ilé yìí báyìí torí ọ lọlé oníkíní ìjẹtàbà skúrò mi kóhun lọ nìkan so kò sí tọ́kàn so ẹ́ ṣe kí ni ẹ mùsùlùmí náà ní jẹ́ ọlọ́run lọ́wọ́ bí bá ṣe lò pẹ̀lú rẹ̀ سوى الله أعلم نعم وعليكم السلام náà wọ́n ní pé àwọn kan sọ̀rọ̀ lórí rédíò ipé wọ́n ní káwọn kúnlẹ̀ pàwọn kan sì kúnlẹ̀ bá nàbí ipé wọ́n sì ní ẹ̀rí tí wọ́n ní káwọn kúnlẹ̀ pé rí wọn fẹsẹ̀ múlẹ̀ tẹ bá ń ṣàkíyèsí fọ́lù kí ní ẹ̀ dáadáa ẹ̀rí pé kò sí yóò tí wọ́n sọ táwọn yóò ní challenge wọn wípé ẹ pé àwọn ẹnìkejì náà wà ẹ pa àwọn tán sọ bí kí ní yọ̀ dáa ẹ pè wọ́n wá àwọn láyéláyé wọn ò tó bẹ̀ wọn ò lè ṣe láyéláyé láyéláyé wọn ò lè ṣe challenge yẹn pọ̀ kọ́ra àwọn bá dé wípé wọ́n tó ń parọ́ bí a ti pè wọ́n wọ́n wá ní ìjọ́kẹ̀lẹ̀ nìkan sọ mọ́ pé ẹ̀yìn ẹlẹ́ ẹni ẹ̀ẹ̀mọ̀ wọn ẹ̀túnlẹ̀ ti pè wọ́n èwo ni ká gbà nù méjèèjì báyìí o sòun náà ni pé wọn ò lè ṣe láíláíláí kẹ pé àwọn tán ní kọ̀dá tí wọ́n wà sọ ti wọn náà ni wọ́n wà sọ ti wọn ni so òun ni pé kò sí ẹ̀rí sallallahu alaihi wasallam ọwá kúnlẹ̀ pẹ́nìkan kí ọwá kúnlẹ̀ so àwọn tí wọ́n ń mú lọ́wọ́ tí wọ́n ń pè ní pé wọ́n kúnlẹ̀ fà náàbì òun ni ipé bí kí o jòkó níwájú yàn kéyàn lóṣù kéyàn lóṣù kájọ jòkó kọwá lóṣù kọwá jẹ pé ìṣe sí ẹni ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ pé kọ́ra ń jọ kà náà sọ̀rọ̀ sọ́làm gà díṣkan bẹ̀tọ́ ní ànábì ń jẹun ànábì anábi wa ló sọ wá fi ékún rẹ̀ fàjásá aláàrùkúbàtẹ́ yìí anábi wa fi ékún lélẹ̀ ìgbà tó fi ékún rẹ̀ lélẹ̀ rẹ̀ máa wọ́n pé ah ní jùkó ni anábi àjùkó yìí sọ anábi wa ni ọlọ́wọ́n bá dá mi ní onítẹ̀ríba sí ti bá wọn so kí wọ́n ní anábi kúnlẹ̀ nù ó ṣe mọ́ ní táwọn wí ni pé mo fẹ́ kí yín nìsí mo pàdé yín assalamu alaikum

ó sì yí òun nọ́mà kò ní kankan sí pẹ̀lú ọmọ ènìyàn kankan so náà ni wallahu a'lam náà alaikum assalam nípa ọ̀rọ̀ kíni ìṣìpẹ̀ òkè bẹ́ẹ̀ni àwọn tó bá jẹ́ ẹni rẹ̀ tí pọ́lọ́wọ́ bá ah, wọ̀ yí ẹni rẹ̀ ní ọ inú àwọn mùsùlùmí náà àwọn sọ̀hábà àtàwọn mìíràn àtàwọn mùsùlùmí tó ń jẹ́ ní lọ́lọ́lọ́wọ́ sípẹ̀ kúrò àwọn tó tó sípẹ̀ náà ni àwọn hamilat al-Qur'an àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbé al-Qur'an lọ́wọ́ tí wọ́n tí àtúntò ọ̀rọ̀ lórí àwọn ọmọ wà láàrin àwọn tó ń bẹ láti gbà wọn ni wọn lọ fi owó yára náà ló dà ṣe irú ìpínlẹ̀ nínú ìjà yẹn àwọn tó ń bá rí ibi kàkà ọba ìgbódòwò ìpínlẹ̀ ṣe rẹ̀ pé ìpínlẹ̀ pọ́nísímẹ́ǹtì ni ó pínlẹ̀. kéèyàn fi ìkúnlẹ̀ láti fi dáyà jẹyàn so kò dáa bí ẹ̀rìn fi ń bá ọmọ wí ní ọ̀dá torí pé kí ní ẹ̀rí pé kò sí nǹkan bẹ̀ ju pé kì í ṣe pààrọ̀ ó níyàn fúnkunlẹ̀ ìfiyẹyẹ ni ìfiyẹyẹ ni so náà ni kò fi dáa so irú ẹni tó bá wà nílù position báyẹn kẹ́yìn ó jòkó kó fìdí lílẹ̀ kó jòkó ọmọkùnlẹ̀ níṣẹ́ tó fi lílẹ̀ kó jòkó so ìmọ̀ràn tí ìmọ̀ fún àwọn èèyàn nìyẹn سو والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك